بسم الله àti ohun tá a fi pamọ́ ọ̀kankan ní ọ̀pamọ́ fún ìkẹ́ ìdí ọlọ́run kọ́lọ̀ ọ̀run ṣe ńlá ànábà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó ṣe níkẹ́ fún wa ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ó fi ànábà Muhammad sallallahu alaihi wa sallam ó fi ṣèkẹ́ ìyẹn náà ló fà á tó fi jọjọ́ wípé tíra àkẹ́ tíra ìmọ̀nà ọlọ́lọ́wọ́ bá fi ran alukọ̀rán kùrán ọ̀rọ̀ bí kùrán ọ̀rọ̀ bí hudan wa nurun ní kò lè kọ́ ilé bí hudan wa nurun lè kọ́ ilé bí. ọ̀rọ̀ bí kùrán. àánú ọlọ́wọ́n bá mi eléyìí tá a torí rẹ̀ jókòó hùdáwà náà ìmànà ní ìmọ̀lẹ̀ ni lèkólèkọ́ ìgbẹ́ fún gbogbo ọkàn kò sí ọkàn àyà orí làákàyè tí ó fetí gbọ́ àlùkùránì tí ò ní mẹ́kọ̀ọ́ mbẹ́ kò sí tọ̀hún tí ó gbọ́ Al-Qur'an tí kò wá ní rí nǹkan mú ń bẹ̀ nítorí wípé ọkàn tó ti kú gan Al-Qur'an ni ó sọ dàlà yìí lọ́lọ́wọ́ bá fi pè ní rúhù nínú Al-Qur'an wa kadhalika awhayna ilayka ruhan min amrina ma kunta tadri mal kitabu wal iman wa kadhalika awhayna. dí ẹ̀mí ìyẹn náà lọ́fà tó fi jẹ́ ọjọ́ wípé alukur'an ẹ̀kọ́ kún bẹ́ẹ̀ alukur'an iye ni ibẹ̀ ni iye àìnípẹ̀kún wà àwọn tí wọ́n ní ká wá iye iye síbò míì ikú ni wọ́n ń pè wá sí sórí àtàwọn ké àti wá bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwa bá débi ọ̀rọ̀ alukur'an ọlọ́run bá fẹ́ dóyè wa ìdí tó fi yẹ ká dìrọ̀ mọ́ alukur'an làbárì tó bá wá nínú alukur'an tí ò fi yẹ ká tún máa rò wípé àbórí bí àbí òrí bẹ́ẹ̀ kì í ṣe ìrírí ayé eléyìí tí wọ́n ń sọ lórí rédíò àwọn àṣẹ inú rẹ̀ ìdí tá a tó fi gbọ́dọ̀ máa ní kínníkínní lẹ́mìí láti tẹ̀lé èyí tó fi yá gbà fún un tán ọlọ́run bá wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó ń fi rán láti sánmà ọlọ́run bá ròyìn oòrùn ìlú ẹ̀dá òní ọlọ́run ọba tọ́lá rẹ̀ já ó ní innahu laqawlu rasulin karim innahu laqawlu rasulin karim dhi quwwatin 'inda dhil 'arshi makin

níbòmí ọlọ́ ní wa innahu latanzilu rabbil alamin wa innahu latanzilu rabbil alamin nazala bihi ruhul amin nazala bihi ruhul amin nazala bihi ruhul amin nazala bihi ruhul amin ọlọ́ ní wa innahu latanzilu alukur'ani tí ń bẹ lọ́wọ́ yín tẹ́ torí rẹ̀ jókòó ọlọ́run ló sọ̀ kalẹ̀ nazala bihi ruhul amin ẹ̀mí mímá tó sì fọkàn tán òun ló sọ̀ kalẹ̀ òun láfihàn òun ọlọ́run bọ́ bá tó láàrin ká sọ̀ kalẹ̀ pẹ̀lú rẹ̀ nazala bihi ruhul amin ala qalbika litakuna mina al-munzirin bilisani. عربي مبين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين أراه بشر القرآن كالي وفي عبين سما ọwọ́ adékámi inú ti sọ́nà ẹni ó ṣe fọkànbalẹ̀ sí tí àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run bá ń gbọ́rọ̀ sí lẹ́nu ọlọ́run ní kọ́ mọ gbìbọ̀ wá bá àmì ìlú tilẹ̀ ọlọ́run ọba àkúdá jìbìrì ìlú mà àbá gbé kìí ṣe èèyàn bíi tiwa ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó láàrin àtọ́nà wa ròyìn ẹ̀ ṣáàdínábì náà sọ́wọ́ ṣe é fọkàn tán àbí ò ṣe é fọkàn tán ọlọ́run dá padà sọ́dọ̀ àwọn èèyàn wà máa sọ ìbùkún bí màjẹ́lú ọlọ́run wà máa. ẹni onídìgbì ìṣẹ̀ṣẹ̀ ròyìn rẹ̀ fún ìtòrẹ́ yìí náà mà ibẹ̀ onye ẹ̀kọ́ tá a mọ̀ lórí nù nínú onye kí ni wọ́n mọ̀ ọ́ sí ládùúgbò yìí wà máa sọ ipò ogun mímọ̀ ìjẹun ọlọ́run sọ kí wà mọ́ Muhammad wà sọ kí wà mọ́ onye wà mọ́ nàbíyù nàbíyù lọ́yìn ṣe bí èèyàn yín náà ẹni yín ni àárín yẹn wọ́n bí sí àárín yín lọ́dàgbà sí tí ní kí kálukú yín sọ̀rọ̀ pa rẹ̀ sọ wà máa bí màjọ ọlọ́run ní ẹni yín eléyìí t'i ṣe èèyàn mú fún yín kò ní ìdí káwọn oró yẹn ẹ̀yin náà mà ẹni yín bóò ni wọ́n ṣe wá mọ anábì sí gbogbo àwọn sọ akẹ́kọ̀ọ́dà àwọn tí wọ́n jẹ́ kẹfìrí ìgbà tí wọ́n wò wípé àwọn lọ tẹ́ ìrà àwọn mùsùlùmí ní abáṣà ìgbà tí wọ́n dọ́dọ̀ ọba tí ó dá sẹ́ni tí ń sọ iṣẹ́ lè pè lóko ọ́ àwọn àkàrọ̀ wọn lọ́wọ́ lọ́wọ́ àwọn ẹlòmíì má béèrè béèrè lọ́wọ́ èèyàn wọ́n ní pé hadithu kan wà pa anabi ibrahim parọ́ mẹ́ta ṣé irọ́ ni náà àbí ìṣirọ́ ẹ mọ tí mo fẹ́ lò anabi wa ibrahim ohun tó eléyìí tó dájú ni lẹ́yìn ọdún ló tó bímọ ọmọ rẹ̀ náà dàgbà ó tójú bọ́ kó ta a bá ó súnmọ́ pé yóò lò lé tó lé years láyé wa kò parọ́ rí àfi mẹ́ta lo hundred years láyé wọ́n ní ọ̀parọ́ rí àfi rọ́ mẹ́ta ọmọ hundred ọjọ́ hundred lọ tá a ẹja mú hundred ọgọ́rùn-ún ọdún kan kò wá parọ́ rí àfi mẹ́ta ìwọ́n tún wá ń béèrè pé sọ àbí ọ̀parọ́ ọmọ ọdún mélòó ni

ọ̀fà lé àwọn tí ń gbé àárín wọn lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ ọ́ kí ni wọ́n mọ àwa sí ǹjẹ́ bá mọ̀ wá sí ọ́ pàtàkì lórí ẹ̀sìn ọlọ́run lórí ìta gbé lọ́wọ́ lórí ìta fẹ́ pàmì sí àwọn èèyàn kan bẹ kò sọ́jọ́ tá a fẹ́ dá sí o wọn ò ní fẹ́ràn rẹ̀ kò sì sí di míì tí wọn ò fi fẹ́ràn rẹ̀ jẹ̀sìn ọlọ́run tó gbẹ̀gbẹ̀ sí lọ́wọ́ àwọn eléyìí ọ̀rọ̀ tiwọn kò sí ni ó lè máa ṣe ọ̀tọ̀ ẹni òkodò ọyà ni bọ́ bá pọ̀ ọ̀yà tó tóbi wọn dáhùn ah, pọ̀ ọ̀yà pọ̀ ọ̀yà léńjẹ léńjẹ kan báyìí ojú ló sì pa ṣùgbọ́n èèyàn kan ń bẹ àwọn ọmọ ń tẹ̀yìn ṣe sáré ẹ̀sìn torí àwọn ọmọ ti kó sọ́wọ́ àwọn atúrọ̀ tàbí èlùwọ́ táwọn ti fi bọ̀ líkù wọn lẹ́pàá lọ àwọn ní sọ pé ń tẹ̀yìn sí fún àwọn fi dáadáa ẹ̀sìn àwọn eléyìí wọ́n padà wọ́n padà ọ̀kejì òun làwọn tó bá ṣe wípé àwa gangan là ń lé wọn fèsì ọ̀pọ̀lọpọ̀ ní fi ìwà rẹ̀ lé àwọn èèyàn fèsì ọ̀nà ẹni tí ń bá àwọn èèyàn jẹ lánàá tí ń bá àwọn jẹ ń jẹta jẹ ń jẹjọ ń fìdí ọwọ́ àdọ̀tún ọlọ́run wá sí ìmọ̀nà fún àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn tí wọ́n jọjọ́ ń dà lóò láàmú àwọn tí wọ́n jọjọ́ ń dúró lóòkùn ó wàá pàdé ẹ̀ wọ́n ní lágbájá lágbájá de wà náà ẹ̀sìn gan bó ṣe lọ gbẹ̀sìn yẹn báyìí ah olóòlù mọ̀ nǹkan tá a fún jẹ́ bó ṣe lọ gbẹ̀sìn yẹn báyìí ọlọ́run ló máa ń tán fún jẹ n ò sì fún ní nǹkan jẹ ìwà náà ń bẹ ń bi téèyàn fi pèpè sẹ́sìn ọlọ́run pàápàá jùlọ àwọn tá a dọ̀dọ̀ ẹja lò ọ̀dọ̀ ìdọ̀ọ̀dọ̀ wa lórí kótó wa mọ́ kájí ọmọ káyọ̀ ọmọ sọ pé ẹ ẹ ẹ ṣàkí ń ṣe bí ọ̀rá wọ́n máa ní láìsí náà wọ́n lọ bí ẹ̀sìn ṣé àwọn mẹ́ta ajó ní tó fún lóyún bó lọ sọ̀rọ̀ wọn sí wá sí lò ní ta àkọlà dòlè wọn wá sí lò ní ṣe kí ni kò ní ta àkọlà dòlè wọn àyàfi ká sọ̀rọ̀ àwọn náà sọ ìbò ìpìlẹ̀ ànábì lọ́lọ́run ròyìn wọn torí àwọn kèfèrí lódojú ọ̀rọ̀ kọ́ ẹ̀yin náà mọ ní ìyẹ̀wò ní í ṣe ẹgbẹ́ ìjọjọ́ gbé ẹ má jẹ́ àròyìn rẹ̀ fún yín ṣùgbọ́n nǹkan ẹyọ kan lè fi lélẹ̀ e ní gbàǹtó wa ó ní pé kó ṣe pé àgànnà ń bẹ lára ẹ̀ nínú pa gbọ́n pé kò ní parọ́ kò sí èméjì ń bẹ láàrin ike àlẹ́ àmínú ni ẹni tó ṣe fọkàn tán ni kò èméjì mẹ́ ṣùgbọ́n ẹni sásìbì kẹ́kẹ́ ẹlẹ́ẹ̀ni gbọ̀rọ̀ ẹ̀ ó ní pé àgànà ń dàlà ṣé máa ti ń jàgànà wíire ọlọ́run wá gbá nọ́fìyẹ ọlọ́run wá ṣe nọ́fìyẹ lẹ́yìn òkú òyìn pé wà máa sọ́ọ̀hìbò kan bí màá jẹ lú. àmínú ti sánmà òun ló múṣẹ́ wá fún àmínú tilẹ̀ àmínú di méjì ẹni tí ń bọ̀ láti sánmà kò ní làákà ètò lè dà oríire ò lè dà fẹ́lẹ́ èèyàn làmódi ṣe òun lágànnà dàlámù ágànnà òsè muhammadu sallallahu alayhi wa sallam wa ma sahibukum bí wọn lè lò ó yẹ ṣe wẹ̀ ni ọ̀rọ̀ tí ń wí tí ń ké fún yín kì í sọ̀rọ̀ wẹ̀ ẹ lọ gbọ́ dáadáa bẹ́ẹ̀ bá gbọ́ orí yọ̀ lọ́gbọ̀rọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀dà a gbà wípé aminu ni muhammadu sallallahu alayhi wa sallam a gbà pé aminu ti sánmà òun ló mú wá ọ̀dà àwọn méjèèjì yìí ọ̀nà wo ni wọ́n gbàgbà nǹkan lọ́wọ́ ara wọn ní ìrọ̀pá àlàyé mi ti yé jìbìrì lòún wà alójíṣẹ́ fẹ́ni tí ń bẹ lórí ilẹ̀ ah, ah, níbo wọ́n ti pàdé afẹ́mọ̀ ìtìsọ́lù sánàdì nù sánàdì yẹn irú kí bó wọn ṣe gbàgbà wá lọ́wọ́ ara wọn kùránì dá púpọ̀ ilé òbèrè yìí pé ìmọ̀mù Bukhari ọlọ́mba akẹ́ sẹ́rùtù Bukhari dé ní yorùbá láyé mi yé sẹ́rùtù àsọ̀hìyà náà dúró àbùkù hàn sẹ́rùtù lílàlàáfíà ń bẹ ṣàrùtù ṣèṣà ṣàrùtù àṣọ ìyà ń bẹ mọ́jàmú tí nǹkan fi máa lálàáfíà jù àwọn afọ ní hadith ọ̀pọ̀lọpọ̀ wọn eléyà dẹ̀ ní Imam Muslim ràn lọ́wọ́ wọ́n ní tá a bá ti rí àáfà tí ọmọ akéwù ń gba hadith wá lọ́wọ́ rẹ̀ tó sì jẹ́ pé ọmọ akéwù ti ń gba hadith wá yìí wọ́n dọ́dọ́ sẹ̀mí ní òòrè ìgbà kan náà a sì rí wípé ó ṣeé ṣe kí wọ́n pàdé ara wọn dandan kọ́ ni ká mọ̀ pé wọ́n pàdé pọ́ gba nǹkan wá látọ̀dọ̀ rẹ̀ yẹn òfófó ni wípé wọ́n pàdé ní Yorùbá láyé mi yé nígbà tí a rí wípé ẹnìkan lóṣogbo. ó sì tún wá mádùlì ìsìlámì rí ọwọ́ akẹ́kọ̀ọ́ ọlọ́ba sọ̀rọ̀ àbáwá tó dálẹ̀ ọwọ́ akéwú bẹ́ẹ̀ ó tó tún padà sóṣogbo ṣùgbọ́n bàbá wa tó lẹ̀ wọ́n kan gbogbo wa náà láti wájú a bàbá ọ̀dà ẹja fìyàn lẹ̀ mú yìí ìyẹn lè má dà tó ètò ń wá ní wípé ìmáàmù ẹ̀jẹ̀ sọ̀rọ̀ kan a sì wá bí afúlà rẹ̀ à ìmáàmù ẹ̀jẹ̀ ń bẹ̀ tó sì fi kúrò lẹ́jẹ̀ kò kírun ní jímọ̀ ọjà rẹ̀ ṣùgbọ́n ní ìmáàmù ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àwọn afáwọn ní hadith ọ̀sọ̀ ajọ́pọ̀ lò ní kan tí ìmáàmù ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ tó sọ pé ìmáàmù ẹ̀jẹ̀ tá a sì mọ̀ pé kì í parọ́ o kì ṣerú rẹ̀ o tọ́ ọmọ bẹ́ẹ̀ àwọn ọ̀yà kan wọ́n tún bẹ yìí rọ́ wọn ò ní padà rẹ ti gẹ mọ́bà ní apá wọn wà bẹ́ ṣùgbọ́n yìí rọ́ náà ni ó jà sí. ẹlẹ́bẹ̀ irú ẹlẹ́bẹ̀ ẹlẹ́bẹ̀ ló lè ta orí àlè ta orí àlè lọ́kọ́ jẹ́ pé ta orí àlè wọ́n lọ gbé ta orí àlè kan wà o nígbà ọmọ ìyá wa lọ ta orí àlè. jọ ọmọ ti jẹ ta orí àlè ìwọ́n máa ń jẹ ta orí àlè tó ẹ má jẹ àbàyè kéwú jẹ etí wọn fẹ́ lò bẹ́ẹ̀ ni alimami muslim rahimahullahu ta'ala wọ́n jẹ́ àwọn àyẹ̀wò yẹ̀wò làwọn wọ́n ní wípé ntọ́ bá mú gba nǹkan wá lọ́tọ̀ọ̀dọ̀ bàbá wa lè mọ́nú bọ́lọ̀ bá sọ wọn àjẹ́ wípé wọ́n pàdé nù. Aliyu ibn al-Madini rahimahullahu ta'ala àtọ́mọ́kéwò rẹ̀ Imam Bukhari aha wọ́n ní wọ́n ò tí ì pàdé o alọ́dọ̀ rẹ̀ rí i pé ìgbòkó dà wọ́n papọ̀ kì í ṣe wípé mọ̀ á sọ̀rọ̀ wọ́n jọjọ wọ́n jọjọ sẹ̀mí lásìkò ìgbà náà yẹn mọ́jẹ̀mú yẹn tí kò fọ́ rí gbé kalẹ̀ òun náà ni ò di ekitira mi ò lálàáfíà tó tiẹ̀ torí wípé agbọ́dọ̀ rí wípé kì í ṣe pé yóò kinu àlẹ́kọ́ báyìí náà hùwà rárá o agbọ́dọ̀ rí lòkè yù yẹn ṣé wọ́n pàdé àrígbé wọ́n pàdé tó bá ṣe wípé rírọrùn pípàdé làlùkùránì bá gbé wá wà láwọn èèyàn fọwọ́ bàjẹ́ ọlọ́run wá fẹ́ jó yé wa yí pé sánàdù alukùránì mo tẹ́sẹ̀ pé alukùránì sánàdù rẹ̀ ògé ẹsẹ̀ mọ̀ nǹkan tí a mọ̀ sánàdù sánàdù rẹ̀ dé ògé ara ẹsẹ̀ mọ̀ sánàdù mọ̀ alákùnmọ́ ọdọ́ọ̀dù tó bẹ̀ kùránì ṣe rẹ̀ mo tẹ́sẹ̀ sánàdù nígbà tó ń bí oyé wa wípé aminu ni Jibril síkọ̀ ni aminu ni Muhammadu síkọ̀ ni tọ́yì ọ̀nà ààbò ní àgbàgbà pé ó fúnra wọn. wọ́n là kọ́ dẹ́rọ̀. wọ́n là kọ́ dẹ́rọ̀ ahùn mi òkúkì mo bí. ọlọ́ni wọ́n là kọ́ dẹ́rọ̀ ahùn wọ́n ríra wọn. kí ẹ ti pé nǹkan gbóhùn ẹnìkan wàlàkọ́dẹ̀rọ̀ ahùnbẹ̀lẹ̀ anábìwá muhammadu sọlọ́wà ó rí jìbìrìlù ìgbà tí ó tún rí gan torí kí àwọn màláíkà ọlọ́run ẹjọ́ ọlọ́run ọba ni wọ́n tí a kì í yé rí ṣùgbọ́n tá a lè rí ẹjọ́ ọlọ́run ni wọ́n a kì í ṣe kí a kì í rí wọn ṣùgbọ́n a lè rí wọn àwọn sábẹ́ máa rí jìbìrìlù alayhi salatu wassalam tí ó wà sáàrin wọn báyìí tí ó ń jókòó tí ó sì máa bà níbi lè lọ níbi ìgbàwọ̀ kan náà wá dé yá tó kẹ́jọ tọ́jà rẹ̀ wà nù wọn àwọn rẹ̀ ló dùn àwọn sàbí oṣù dìbìlù wọn sì ní bó tiẹ̀ làwọ̀ èèyàn ṣùgbọ́n dìbìlù. ọlọ́run wá fẹ́ sọ Al-Qur'ani kalẹ̀ tó bá gbé àwọn èèyàn wá sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àánú sọ pé irọ́ ni èèyàn mi èèyàn sọ bẹ́ẹ̀ àwọ̀ bọ́lọ́wọ́ bá ti dá gbogbo wa bá níbọ̀ Muhammad sọ ìyẹn ló fi jọ jẹ́ wípé ànábà muhammadu sallallahu alayhi wa sallam ó ní wọn rí jìbìrìlù rí ti dá afẹ́ méjì ìgbà táwọn èèyàn fẹ́ máa sọ kátikáti wọ́n ní wàhálà kọ́ dìrọ̀ áhùn wọ́n ní gbọ́lọ̀ ńlá níbi àwọn kan tó lọ bẹ̀ wọ́n lọ́lọ́ lórí tọrọ ẹlẹ́rí ń bọ̀ mí ọlọ́rọ́ wọ́n lọ lọ́wọ́ ọba lórí àwọn ọmọ Aisha ní ẹ̀sìn sọ èmi làkọ́kọ́ ẹni ọkọ́kọ́ bá níbi lè pa ara yìí ọlọ́run òrí ti bèrè ìlú rí láwọ̀ rẹ̀ àfihàn méjì alákọ̀ọ́kọ́ leléyìí nẹ́sídàtà ní ọ̀kọ̀rọ̀ sọ́mà tó nìyẹn nígbà tí ó kọ́kọ́ jẹ́ iṣẹ́ ọlọ́run ọba fàánibà Muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀hún ti dá gangan gangan lọ́lọ́run ṣe ní kọ́ wá bá níbi Muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀hún ti dá gangan mo rántí ẹnìkan kan dà wá mo fẹ́ kí o fẹ́ ń tọ̀ àwọn àfa àwọn dán púpọ̀ kò àdẹ̀sí nìkan náà ṣùgbọ́n àwọn jọjọ́ ń sọ̀rọ̀ àwọn jọjọ́ ń fi kẹ́ni sọ̀rọ̀ ni kɔsi ni pe ní kíkọ́ lu àti fi kí n sáwọn bàrà náà àwọn bàrà méjì oríṣiríṣi dáhùn gbé sórí fóònù ìgbà tó wá jọ kí hàn èèyàn lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí kí ló kọ̀ rẹ kí ni kàwé kan bára wọn mu ó sì rí ojú ẹni tí ń sọ̀rọ̀ pé yẹ ẹ̀sìn òkè èèyàn ní ọ. kọ́mọ̀sì rọ́bọ̀tì ní rọ́bọ̀tì yóò máa ma kakéwò àbí kọ̀ǹpútà tó ti prógrámù pa yóò máa lọ ti kakéwò fún apá ó ń jìbìtì. ولقد رآه بالأفق المبين جبريل wá ní àwọ̀ bọ́lọ̀ ti dá anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìyẹ́ tí ń bẹ ní ara rẹ̀ tá a bá ka ìyẹ́ apá Jibril ó ní ọgọ́rùn-ún mẹ́fà mo rí báyìí ni ìgbà tá ànábì tó wá rí ó dí sẹ́màtányányá ní tó tóbi jù ní ẹ̀dọ́ ọlọ́pàá ká máa ń sọ táwọn fojú wáárí tá a lè dámà sánmà ni ó wá di sánmà tán yányá ó di àárín sánmà àti ẹ̀rú bá ẹ̀rọ àwọn ó fún ànábì pínpínpín ìgbẹ̀ ló ti wá kọ́ńké ó ìwọ́n tó olóòní láàfà yóò lè fún ọgbọ́n o yóò lè fún ọgbọ́n ni o yóò sọ kí yóò lè gan àwọn yóò lè gan kìí ṣe pé yóò lè díẹ̀ o yóò lè gan ó lọ́wọ́ ọba alágbára àti máa jẹ́ kó yàrá níbi máa ma àkùránì dàrẹ́tì kó kà máa fi mà kó sì máa mà kó sì máa ké fáwọn èèyàn kí ló dé tó lẹ́nìkan wá máa gbà kí ó fún tó tó ń ṣe mọ̀rọ̀ ọjà fún kí ló dé tó wáyé kọ́lá tó di di sẹ́mọ̀ lọ́run ẹnì kan ẹ̀sẹ̀ wàá máa bọ̀ wálẹ̀ wàá díṣẹ́ tí wọ́n mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ sì fẹ́ bẹ̀rẹ̀ kí ó lónìí ọ̀fẹ́ di mufti lóṣù tí ń bọ̀ anábì sì fi ọdún mẹ́ta ó lé ní ogún ó sì fi gba àlùkò á ẹlòmíràn wà ní yóní kura ni mo fẹ́ hà pa mo ti fọ́sùn méjì lẹ̀ fún ìwọ tí èyí jẹun yóò tó ń jẹ ọ̀ká fún tẹ́lifíńtọ́ tẹ́lifíńtọ́ bá dé pé mẹ́ta ló fi bọ́ lé olóhàgbá yìí lóṣù méjì. arábìnrin àhá làákàyè rẹ̀ pé kò lè sìké ṣùgbọ́n lọ ogún ọdún tó lé mẹ́ta kí ló dé tọ́lọ̀ wọn bá fi ṣe bẹ́ẹ̀ kí ló dé tí òfin mọ́ fúnra rẹ̀ kó lóò ní láàfa ọ̀lẹ tó fi lọ tọ́lá arábìnrin náà kọ̀ tán òun náà tún gbà á fáwọn èèyàn wàlàkọ́dẹ̀rọ̀ ààhùn wàlàkọ́dẹ̀rọ̀ ààhùn. àwọn jìbìrì ìlú gangan tí ò ní sí èméjì ń bẹ àwọn bọ́lọ̀ ti dà bẹ́ẹ̀ ló ṣe wá bá nílò Muhammad ìlú wa bá níbi náà eré odile òtútù mu ni wọ́n pariwo zamilu ni zamilu ni dasiru ni dasiru làwọn àwọn sọ yìí pé dasiri ni dasiri ni. يا خديجة دثريني دثريني دثريني يا خديجة دثريني زمريني زمريني يا خديجة زمريني زمريني زمريني يا خديجة زمريني àwọn sọ lórí ni o arábìnrin sọlọ bá anábìnrin ọkọrin o ọyẹ nígbà tó délé ọjà ìyàwó rẹ pé mo ti nǹkan ti ṣẹlẹ̀ lónìí kí a lọ adé wìrìwìrì tàbí sàmọ àdásọ bò ní wọn fẹẹ rí kíní yìí mọ. ọwọ́ aránṣẹ́ ọba anábìnrin sọlọ wà kí ló dé ọlọ́wọ́ bò lè dójú tì ọ́ ìwọ tí èyí ṣe yan abú tí èyí ṣòkùrọ̀ tí èyí ṣe gbájú ẹ̀ ìwọ tó ọmọ ara àwọn èèyàn lọ́wọ́ ó náà tó wá òkè tá a ṣe sí ni ó tó wá máa níbi kún ní kó tó mọ lọ lọ àfà láàṣà wọlé wàlá kó wà láyé lábẹ́ mi. nǹkan ti dàrú àwùjọ bàjẹ́ wọ́n làkọ́jọ́rọ̀ ààrùn wọ́n ríra wọn àmínú ti sánmà orí àmínú ti rẹ̀ kìí ṣe pé ń gbóhùn rẹ̀ orí lùkìlù ṣẹlẹ̀ tó lálàáfíà sáré dùn yẹn mọ̀ tẹ́sí ọ̀ṣẹ́ ń tọ̀ láyé torí mà tí ò jókòó síwájú àwọn apá akẹ́kọ̀ọ́ bó ṣe wulẹ̀ orí bó ṣe wulẹ̀ òkèèrè mọ́ kò ní í rí mà torí pé kò ní í ṣe kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ kò ní í ṣe kọ́kọ́rọ́ tọ́ba wa gbẹ̀bùrú lé wọlé yóò kọ́ nǹkan ẹni ọba dojú wíńdò wọlé gbẹrùkú ọba yìí la yóò sì gbẹgbẹ gèso ṣùgbọ́n tó ń sílẹ̀ kúkú tọ́ba dojú ilé wọlé òṣùgbọ́n kì í kọjọ́ra wọn ìmọ̀ ẹ dákun ẹja wa mà ká sì wà níbi tó ti lálàáfíà ká wá mà lọ́dọ̀ ẹni tó náà kọ mà yorùbá yẹ mi ti ọlọ́run fẹ́ rà nẹ́bí iṣẹ́ àfa àlọ́kọ̀kọ́ rẹ̀ sí ìgbà tó gba kéwù fún kéwù tí wọ́n bá gbà fún ní gbà fún yẹn ní tí wọ́n gbà fún kì í gbà fún yẹn ìgbà ti dé ìgbà ti dé ẹni tí ọkọ̀ sọ sàlásàlì tó bẹ̀rẹ̀ alùpùpù kìtàbùtà òbí. yóò lé o àwọn èèyàn tẹ wá máa ń nǹkan wò tó bá ṣe sùkúù bọ́lá ọkọ̀ ẹ̀jẹ̀ náà ní hundred level náà tó ní two hundred level ẹ̀sìn yóò kàn máa kọ́ èèyàn tó lọ ẹ̀ àti àti kọ́ àwọn lọ́dọ̀ wà بضنين وما هو على الغيب بضنين ẹ̀dàkùn ẹ má jẹ́ àgbàgbé ìtìsọ́lù sánà alukuraani sọmọ́ra wọn. ṣùgbọ́n ká mọ̀ pẹ̀lú ìlú wa àkọ́rọ̀ parí sóra yìí lónìí wà máa hùwà alálọ́wọ́ ibi bìdọ́ní. wà máa hùwà alálọ́wọ́ ibi bìdọ́ní. wà máa hùwà alálọ́wọ́ ibi bìdọ́ní. wà máa hùwà alálọ́wọ́ méjèèjì ló tà wá tara ìtumọ̀ méjèèjì gbéra wọn lẹ́sẹ̀ wà máa ń wà á lọ ibi ìbí kọ ní ẹni yìí táwọn sọ ìjísà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìkọ̀kọ̀ tọ́lọ́run bá fi mà á ìmọ̀ tọ́lọ́run bá fi kọ́ láìsàbẹ̀ lọ ni kì í sago tọ́lọ́run bá ti kọ́ ní nǹkan tó fi mà òun sì pẹ́ lómi kì í ṣe ahun ahun láìsàbẹ̀ lọ ni kì í sago. kìí sáwọn afá tí ó ní pé ẹgbẹ́ ọ̀rọ̀ fi gbogbo gé ó kí láwọn fi já afá fún kìí ṣe torí eléyìí nǹkan ò tó nǹkan lẹ̀ náà tẹ́lẹ̀ kìkì wọ́n tán nígbà bá láti kiri kankan kí náà bá tán ní náà lọ́wọ́ kù wọ́n mo ti kọ́ ìjà agbára kọjá kura ní ìdẹ̀kẹ́ mo ní ìjà ni ìyẹn bá bá jẹ ó bẹ̀rẹ̀ ìjà àti mọ́ rọ̀bùkà rọ̀bíyà lọ́wọ́ ìlẹ́dẹ́ ọ̀làkọ̀ ni ìjọba ti kọ́ wa kò ti tọ́ wa díẹ̀ díẹ̀ ìyẹn mọ́ gbà mọ́ ẹ ẹ̀mí di lọ́sẹ̀ sí mi tàbí ẹ̀kan lọ́sẹ̀ méjì ìjà lásán ó wà lọ́dún mẹ́rin táwọn èèyàn fi ń ga jáàmíà kò ní jí ìpàdé oṣù sàárà orí kéwké ọlọ́wọ́ bọ́ sàánú wa kúlọ̀ wá sí mẹ́sìmá ọba wọn lọ kọ́ jẹ́rọ áhùn ọ̀bẹ ẹ̀rẹ́ ọ̀bẹ lómi wà má hùwà wà má hùwà aláwọ̀ ibi bọ̀ ní. ọlọ́ọ̀dẹ́ àlẹ́wà Muhammadu sallallahu alayhi wa sallam òun yìí sàmù ìmọ̀tọ́lọ́wọ́n bá bá fi mọ̀ kì í fi pamọ́ fáwọn aláàánú ó tún dé mọ́sálásí ń mi láàárọ̀ yóò wà mọ̀ sọ́ ta ló lálà kó sọ àlá tó bá lá ká sọ tìmọ̀ rẹ̀ fún tí wọn bá rẹ̀ tó lálà táwọn ìbá lálà yóò tó wá sọ àlá fún un nǹkan wọn lẹ́kọ̀ọ́ ojú ayé ẹ̀kọ́ ojú oorun ẹ̀rí nǹkan anábì èyí sáwọn ẹ̀kọ́ tọ́lọ́ ń bá fi mà á wà máa hùwà hálà lọ. ọkọ ibi bí bọ ní. ọlọ́run bá pé ànábì sallallahu alayhi wa alihi wa sallama laysa bi muttaham bí bọ̀ nìyí kìí ṣe ni tá a lè ṣe tó o mà sí ìgbà ọmọ lè ti dínkù ọmọ lè ti fi kù kìí sọ̀rọ̀ tiẹ̀ kìí ṣe sallallahu alaihi wasallam kìí ṣe ni tá a lè máa rò wípé ẹjọ́ àwọn ọkùnrin tó lòún mú kí ni wáyé ṣe é ṣe pé kò tí ì dínkù báyìí ṣe é ṣe wípé kò tí ì fi kún kìí ṣe mùtáhà wàmà àwọn àlọ́ làwọn ẹ̀mí bí f àwọn ẹlòmíì ń bẹ wọ́n èyí sí ti ń bẹ lọ́dọ̀ wọn wọ́n èyí sáhún ṣùgbọ́n a lè ṣe tó kùmọ̀ sí wọn kébò ti rí mà tí ń kọ́ yẹn. ẹ̀yà lè ṣe tó sí wọn ni pé àwọn tí wọ́n mọ̀ láwọn kọ́ yẹn ṣé bẹ́ẹ̀ náà wọ́n yìí ṣe kọ́ ẹjẹ́ àtàrà ànábì kẹ́kọ̀ọ́ sallallahu alaihi wa sallam kìtìmọ́nù ilmi ó ní ẹni ọba fi ìmọ̀ kan pamọ́ alìjáàmù ọlọ́mù bíi jáàmì ti wòran lọ. ọlọ́run bó fi tí ẹni bí wọ́n ti máa fi ìdáná di ẹni ẹṣin pa tàbí ẹnu ràkúnmí bẹ́ẹ̀ lọ́lọ́run sì di ẹnu ẹ̀ pa lọ́dọ̀ àgbẹ̀ àmọ́ ẹ̀kọ́ téèyàn bá kọ́ ìmọ̀ téèyàn bá mọ̀ ìyá wọn fi mọ̀ ẹ̀ ẹgbọ́n mi yóò kí ni mo sọ ẹ̀kọ́ téèyàn bá kọ́ ìmọ̀ téèyàn bá mọ̀ kì í ṣe ẹ̀kọ́ téèyàn ọ̀kọ́ àtìmọ̀ tí ó mọ̀ ìyẹn máa kẹ́kọ̀ọ́ ná kó tó kọ́ ọ̀yàn khairukum man ta'allama al-Qur'ana wa 'allama anábì ọ̀sọ́ kí khairukum man ta'allama al-Qur'ana ó fi ta'allama ṣáájú ẹ kọ́kọ́ kọ́ kẹ́ ẹ tó kọ́ ọ̀yàn. wa ma huwa 'ala al-ghaybi yìí sáró wa ma huwa 'ala al-ghaybi bidanin bákan náà kì í ṣẹni tá a lè ṣe tó mọ̀ sí a lè ṣe tó máa kọ́ parọ́ sí i a lè ṣe tó máa kó dín tọ́lọ̀ nǹkan náà kù àwọn ẹlòmíràn sọ wípé bàbá ní tọ́lọ̀ ń bá wí láwọn sọ fáwọn èèyàn sàn án kí làwọn wà jẹ àwọn ẹlòmíràn sọ àfa àti ẹni tẹ̀ ń wí hùn òótọ́ ni ṣùgbọ́n lásìkò èèyàn ò ní jẹun sẹ́yìn wà ní jẹun ni gbàtà ní sẹ́yìn ojú kéwù yìí lọ. Ah, ẹnì kan bá sọ̀rọ̀ ní à ah, sàzọ̀rọ̀ pé kọ́ọ̀là ní mọ́sídà rí méjì mẹ́ta kan ṣẹlẹ̀ àwọn ní kọ́ọ̀lù kọ́ọ̀là kìlà kọ́ọ̀lù kan yóò máa kọ́ ní ni àwọn èèyàn níbèrè yìí mọ́sídà rí kọ́ọ̀là àwọn èèyàn nídìí mọ́sídà rí kọ́ọ̀là o. bó ṣe sọ ọmọ kí ó yóò kí pa ní ó wà sálẹ̀ yìí nà sàzọ̀ àwọn èèyàn níbèrè mọ́sídà rí kọ́ọ̀là o nígbà yìí kọ́lá fún méjì ọdún mẹ́ta kọ́lá nídìí o. owó owó. ẹ̀ rádàá wo ìyẹn ló wá bá gbòòrò jẹ́ mo change kùránì sámọ́là mo change kùránì sí wàmú àbí ṣe jọ́ àfáyín náà fi sọ kùránì dàmọ́là. oríṣiríṣi ìsọkúsọ ojú òní ti àwọn èèyàn wọ́n sáfẹ́ jẹun. alẹ́ àtúnṣe wá sí i pé gbogbo eléyìí tẹ̀ ń ṣe yóò bá mú gbogbo ká ní àdẹ́dẹ́ àwọn èèyàn agbọ́dọ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn lágídí agbọ́dọ̀ sí gbogbo ẹ̀sìn tó afáyé náà nìyẹn nìkan wá sì gbá mú. ìdáná jẹ́ ìtumọ̀ rọ̀ṣúlà fàkọ́dìmù bẹ́ẹ̀nà yàdẹ̀ ìnájẹ̀wà dùn. ọlọ́run tẹ bá fẹ́ ẹ̀rí pé gbogbo ẹni ń wá bí sọrọ tẹ bá fẹ́ bá rọ̀ṣúlù sọ̀rọ̀ kò pé nínà bí yóò torí àwọn afáyín náà pé àwọn náà wọ́n ń ní ẹ máa sọ ẹ ẹ wà dáwò ọkọ̀kọ́ fẹ́ ké kùránì nǹkan ó mú lórí ó mú lódì ó jàmara wọn bó bá ṣe kà á yàtọ̀ tẹ̀lé ọlọ́run fọlẹ́ torí àyàtọ̀ náà lọ pa àyà rẹ̀. àtùkọ́ dìbò báyìí náà yàda iná jọ̀wọ́ kún sọ̀dà kọ́. àyíká tábà àlù wà tábà kọ́ àlù. fẹ́ lò ń bẹ́ẹ̀ ó ní kí àwọn èèyàn míì ń parọ́ wọn lòun jẹun ni àwọn èèyàn míì ń parọ́ mẹ́sìn ọlọ́run jẹun ni ẹ̀ èèyàn máa bí léèrè ìbéèrè tí yóò tó ní fún wa léṣe títí tọ́lọ̀ ọ̀bọ̀ kò mẹ́sìn wá fún. ìbéèrè tí wọ́n bí ọlọ́run bá máa sọ pé yẹ́sẹ̀ ọ abẹ́tí gbàgbé kọ́tísẹ́mì à ń wọ́n hù kọ́ wọn lálẹ́ àti ìjọjá. Wallahu yasma'u tahawurakuma. Obìnrin sì wá bá Nábì sallallahu alaihi wasallam. Ìsì ń sọ ti ń ṣe láàrin àtọ́kọ ẹ̀ bí ọkọ mi. Gbogbo olóhùn pátápátá tó fi pẹlẹbẹ ọmọ náà mo fi bí fún un.

ẹjá sọ̀rọ̀ ọlọ́run bọ́ sànú wa wà máa hùwà alẹ́lẹ́kọ́ ibi bí tọ́ni wà máa hùwà alẹ́lẹ́kọ́ ibi bí tọ́ni wà máa hùwà bí kọ́ lè ṣàyẹ̀kọ́ wà máa hùwà bí kọ́ lè ṣàyẹ̀kọ́ ní rọ̀dí. Al-Kùránì sọ̀rọ̀ èṣù torí pé tẹ́lẹ̀ gbogbo àwọn awosẹ́ àwọn ọlọ́sàn àwọn àlùfáà àwọn awolè ìpẹ̀ wọ́n láwọn èṣù tí wọ́n lò wọ́n lò wọ́n dì wọ́n ń lò wọ́n síwájú tó débi àwọn sánmà ní tí ọlọ́run ọba bá fẹ́ ṣe láyé yóò sọ máa sọ láàrin ara wọn mọ́tò akọ́lá rabbukum qalu al ẹ̀rí rẹ̀ nú wọ́n máa wọn àwọn ọmọ wa táwọn bá ti wọ́n ń bọ̀ wá bá ọ̀gá wọn sàlẹ̀ báwọn ẹwọ ìjọba ìjọba ìyọsẹ lórí tí ẹnìkan bá wà bá yín tẹ sọ fún yín àti gbọ́. ìgbà táàlù kùránì wàá fẹ́ máa sọ kalẹ̀ má máa dáyé síwájú kí jìbìrì ló tó débẹ̀ ọlọ́ọ̀ni gbogbo نقعد منها مقاعد للسمع فمن, فمن يستمع الآن يجد له شهابا رصدا àwọn àjànú tí lọ́ máa jí ọ̀rọ̀ ọdọ́ ọlọ́run wá sọ àwọn àràwọ̀ di ogún náà tí ọmọ jó wọn mo wà lè lọ mọ ẹni tó bá lọ ní ìsìn ogún náà jò ọlọ́run á ní kálukú rà ní ọmọ sọ̀kalẹ̀. fún ogún ọdún ó lé mẹ́ta tọ́lọ̀ fi sọ Al-Kùránì kalẹ̀ wọ́n bí aláyé àlìjànú dá kọ́lọ̀ gbọ́n kan torí tọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ bá gbà wọ́n láàyè ni wọ́n ó ké Kùránì síwájú kó tó kan wá tí wọ́n ti ń ké ń ni wọ́n ní lọ́wọ́ kékeré wa tí àwọn kan mọ̀ sọ pé sọ orí tó bá di ọ̀la ní tí yóò máa sọ ní ẹlọgbọ́n ẹgbọ́n tí ó ní wọ́n ti sọ nǹkan báyìí fún kalẹ̀ lọ́la wọn ó sì kọ́ yóò sọ bẹ́ẹ̀ ní tòótọ́ ọ̀rọ̀ bá jẹ́ àbí ọ̀bà jẹ́ ọ̀nà wa parí iṣẹ́ ó di pa ṣùgbọ́n bí kùránì ṣe pé tọ́ta ní ìbọ̀dọ̀ náà ó ti sí ilẹ̀ padà ó tó ti tún ẹ lẹ̀ torí nítorí wọn dípa fún àsìkò rẹ̀ ti lọ wọn ń ṣiṣẹ́ wọn lọ títí lè sùn ìyẹn lọ́lọ́run fi sọ pé ṣùgbọ́n kùránì ní sọ̀rọ̀ àlìjànú kì í sọ̀rọ̀ èṣù ẹni ọlọ́run ti gbé jìnnà sí kẹ́ wà má tánà zalat bihi ṣayàtínù. wà má tánà zalat bihi ṣayàtínù. wà má yanbaghi lahum wà má yastati'un. wà má yanbaghi lahum wà má yastati'un. innahum ani sam'i lama'zulun innahum ani sam'i lama'zulun. aláàbí wa ma tanazzalat bihi ash-shayatinu ọlọ́ni kùránì kì í sàwọn mùsùlùmí ń sọ̀kalẹ̀ pẹ̀lú kì í sàwọn ní ọmọ wa wa ma yanbaghi lahum wa ma yastati'un. ọlọ́ni wò ó tiẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n bá ní kùránì làwọn fẹ́ mú wa wọn bí wọn rí wọn tó bẹ́ẹ̀ innahum ani sam'i lama'zulun ọlọ́ni àti lè jí ọ̀rọ̀ gbọ́gán sánmà àti dínà mọ́ wọn àti yẹ̀rẹ̀ mọ́ wọn dì gbọ́dọ̀ wọn ò lè dí sánmà mọ́ ṣùgbọ́n jí ni kùránì pé tán sí ọlọ́run tó tún wọn lẹ̀ alukùránì kì í ṣe sùn ló mú wa fa ayina sọlọ́kà fa ayina tàbí inú wa ilá dìkìrù inú wa ilá dìkìrù lílàálàmì. aláwọ̀ àbẹ̀yìn àti ẹ̀rẹ́

fàáyìn tàzàhà ooo. ìbòlẹ̀ tó fẹ́ wá mọ̀nà lọ. kùrọ̀ánì rèé tó wá látọ̀dọ̀ ọlọ́run tí sànàdù rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ẹ lọ mú nǹkan mi tẹ́ fẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bíi tiẹ̀ wa. àwọn yóò wá ní àwọn philosophers. kubuha liman nabadal Qur'an warahu wa idha istadalla yaqulu qala al-akhtalu. orí rẹ orí rẹ ti dàrú ọ̀pọ̀ Kùránì tì ọwọ́ afẹ́ mẹ́rin wa ní aláàtọ́lù sọ̀rọ̀ aláàtọ́lù nàṣọ́ra nàṣọ́rání ni aláàtọ́lù àwọn onílárúbáwá gan wọ́n ní ẹ mọ́ fọ̀rọ̀ rẹ̀ ṣe ó jà lórí lóga lọ títí torí kì í ṣe ǹjẹ́ lárúbáwá rẹ̀ ti dà o tóró ń lọ ní iná ìkàlá mọ́lá fífò ádìwá ìnàmá bí ìlà ní ìsáàánú alàlìfò ádìdàlíyélá wọ́n ní eléyìí ń sọ̀rọ̀ ti Islam kì í ṣe lárúbáwá gidi ló léyìn ó gbẹ̀yìn látọ̀dọ̀ àwọn akídàmú rẹ̀ tí ń gbé wọ̀ níta fẹ́ lò ń bẹ̀ wípé ọlọ́run nífa àìyíná tẹ̀sàbó níbo ló dáa ẹja àwọn ọ̀bìnrin àwa léèrè níbo fẹ́ wá mọ̀nà ni alukur'ani ìlànà anábìrì níbo ló lọ. wa ìmọ̀nà ń bẹ bí ilé ayé tẹ̀lé mi o alẹ́ lómi ò fẹ́ jẹ́lé rẹ̀ ọ́ dàrú káàánú àtìyàwó rẹ̀ ọ́ dàrú ń wo fíìmù. àwọn fíìmù yẹn kóyàn ní ìrìn ayé gbogbo àwọn tí wọ́n ṣe fíìmù yìí obìnrin mẹ́fà ni márùn-ún wọn ti kọ́kọ́ lẹ̀ <laughs> ó sì fẹ́ wọ bí ilé ọkọ bí ilé rò ṣe ní dàrú nínú fíìmù obìnrin kan máa lọ́kọ gidi kó ilé ọkọ gbé kó wọlé aṣọ tẹ́ wọ̀ nínú fíìmù táwọn yóò lọ fíìmù tẹ́ sì máa sunkún tí wọ́n sì máa gbá àlùkùránì tí wọ́n ní wọn ti gùn jù kí irun yìí ti gùn jù wọn bá fi kúlí ń fún aláwọ̀ kí wọn bọ́ lọ́wọ́ dàrú ṣùgbọ́n tí a bá wo fíìmù ó ní ó oh, oh. ó fẹ́ pọ̀ yìí ó fẹ́ pọ̀ yìí wọ́n máa sun ẹkún wá láìlà wọ́n ti mú wọ́n ti mú orí àwọn èèyàn lọ wọ́n ti mú lọ táwọn èèyàn ń sáré wúrẹ́ torí ẹran yóò sodo bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ tẹ́lẹ̀ mi bá rí ẹran kó eh, ẹran yìí mo ti ń wò yìí abàmì ẹran ni yóò jẹ́ abàmì ẹran ìwọ gẹ́gẹ́ làákà yẹrẹ ti da bàmí. tó yẹ bá sábàmí làákà kí ló mọ sáfẹ́ rẹ sí ẹ tó yọ ọ̀rá nínú ìgbọ́ ọlọ́run àti three thousand pásíkò kò bọ́ mọ́ jẹ́ rẹ lọ. fa ayiná tàbí ha inú ayélá. inú ayélá bí karùn-ún alámi. ara ní àkùránì ọjọ́ ìjọkan bí èyí bá ṣe díkìrù ìrántí àkùránì lílẹ̀ alámi kì í ṣe fún gbogbo àgbáyé. torí tá a bá ń sọ̀rọ̀ àgbáyé di igi ni lọ́ba lọ́wọ́ ka Kùránì fún àgbáyé tàbí kọ́ lọ ní òkè di òkè lọ nílé apẹ̀nà lókè òkè apẹ̀nà ẹ̀rọ ayò òkè mọ̀ ń bẹ́ ẹ sọ̀rọ̀ débi Kùránì ní kírun ni kìí ṣe fókè lílẹ̀ àlàní lè sàkọ̀láyè àlìyéǹsì wà lìjẹ́ àlàmì àti bíi sàkọ̀láyè zikiru ni àtàwọn èèyàn àtàjànú téèyàn àṣà nìyẹn sí àbí bẹ́ẹ̀ kọ́ tàlìjànú ayé lọ sọ̀rọ̀ fún náà ilẹ̀ ìka náà sọ̀rọ̀ fún náà ilẹ̀ ìka náà fọ̀rọ̀ mínà jinni yastami'una al-Qur'an àdọ̀rù kọ́lù àṣìkú ẹja lọ ká péjì tó bẹ̀yìn nù sọ́tù Ahqaf àárín bẹ̀ mo fẹ́ já parí ẹ̀ ọ̀yá ọ̀yá. liman sha'a minkum ayé yastaqim. alani ni máa ń ṣá minkum an yastaqim tá a bá bí yín níbo lẹ́ ń lọ tẹ́ ẹ̀ rí ìdáhùn ọ̀dà ẹni ọba fẹ́ nu yín kó dúró déédéé ẹni ọba ti wù kó dúró déédéé torí pé bọ́ ọba lò ní dúró dé ọ̀bọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ lè máa ń ṣá. minkum an ọlọ́run wá ní lè máa ń ṣá ẹni ọba fẹ́ nínú yín. Ta lọ sọ pọ́nmọ ẹ̀dẹ́ nìyẹn ní ma ṣe alábòsí lónìí ibi tọ́lọ̀ bá ti fẹ́ di òṣè náà ni òṣè ah, ọlọ́run ọba fa wa náà kalẹ̀ bí ká ṣe ń tó dáa gbogbo ẹni ọlọ́run bá fi mọ̀nà láyé yóò tọ ọ̀nà ni ẹni ọlọ́run bá sọnù yóò tọ ọ̀nà tí ó fi sọnù ni yóò sì sábà bí àti sọnù ọlọ́run ti ẹni ọba fẹ́ mànà yóò mójútó ìlànà mànà tọ́ba wa mójútó ìlànà mànà fásánù yasiruhu ọlọ́run ló sì rọ̀ wà á máa máa ń bà fílà wà sàfúnà. wà á máa máa ń bà fílà wà sàfúnà. wà á máa bà fásánù yasiruhu tọ́ba sì sọ wípé wàhálà ló ń jẹ́ tó sì tọ́ náà rẹ̀ ọlọ́run bó gbè gbogbo ń tí ọjẹ ni ó ṣe sábà bí ó ṣe sábà bí ìmọ̀nà ó ṣe sábà bí ìsọnù fúnra ẹ ọlọ́mọdé àwọn ọ̀sán. ọlọ́ni ni wọ́n ń ṣá àrùn kún ayọ̀ sàbí wọn máa ń ta zakirun lil alamin mo sì fi kankan lẹ̀ mbẹ́ mo sì nílẹ̀ rògbé nsọ fẹ́lẹ̀. ìhùwà ilà zikrun lil wà má tàṣà una mo ti ń kájú ló fà á ìkankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sì pàtàkì wà má tàṣà una ilà ayàṣà Allahu rabbul alamin. bẹ́ẹ̀ bá wà á lẹ̀ ń fẹ́ nǹkan ní tẹ́ ń fẹ́ ọwọ́ yín ò lè bá o àyàfi kó ṣe déédéé mọ̀ṣíà kan lọ mọ̀ṣíà méjì ni mashi'atiyya àwa náà lè fẹ́ nǹkan tó bá ṣe déédéé fífẹ́ ẹ̀tọ́ lọ́run yọ bọ̀ sí kìí ṣe bí màá ṣe o kìí ṣe plan a mo plan rẹ̀ pa ni ó dẹ̀ work out mo ṣe plan rẹ̀ torí bọ́lọ̀ ni ó work out tó o bá plan rẹ̀ pa àti plan àti tó fẹ́ jó wọ́ọ̀kì ọlọ́wọ́ jẹ́ o ọ̀parẹ́ ọ̀làgbàrẹ́ kó o tiẹ̀ rí plan gan sọ ọgbọ́n débẹ̀ ni àbọ̀wọ̀ lọ́hùn ما شئت ما شئت كان وإن لم أشاء وما شئت إن لم تشاء لم يكن خلقت خلقت العبادة لما, لما قد علمت ففي العلم فبالعلم يجري الفتى والمسن مسن مسن والمسن فمنهم شقي ومنهم شقي ومنهم سعيد ومنهم قبيح ومنهم حسن ومنهم قبيح ومنهم حسن ألا ذا مننت ألا ذا مننت وهذا خذلت وهذا خذلت وذاك أعنت وذا لم تعن وذاك أعنت وذا لم تعن nínú àwọn orin tí ẹ bá fi tì sí mọ́ mùsáfì ó ma pé máa ṣe takana pa ilà máa ṣá nítorí ọlọ́run bá lọ́wọ́ fẹ́ ní òṣì ó ní ó o kọ́ mọ́ wù mí amáyé ọ̀wọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn owó àwọn ọmọ bàbá Yusufu wọ́n jẹ́ ń kànga wọ́n tún jù kànga tí wọ́n jáde wọ́n tún ta. wọ́n tún ni wọ́n tún ta wọ́n ń gbé wọ́n ń dùn ọlọ́ni à ń sọ fún wípé sórí ibi tí wọ́n ń jù ọ́ sí i tí wọ́n ń fún ọ lónìí ọ́ sọ fún ẹjọ́ kan ọlọ́ni wa wọ́n múlá ẹ̀ṣẹ̀ òróró ní sọ̀rọ̀ lẹ́yìn ọgọ́rin ọdún seventy years àwọn míì ní sixty ọwọ́ tí wọ́n fi gbé Yusuf tí wọ́n fi ń dùn kànga wọ́n وما شئت إلا ما شاء وما شئت إلا ما شاء لم يكن إن تبعوا بيبي وبعوا ولم كن خلقت العبادة لما قد علمت gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó dá ọ̀dá wa lásán ìmọ̀ ni fàfihàn ẹ̀rí mẹ́rin ẹ̀dẹ́rẹ́ fàtà wàlúmùsí àtọmọ kékeré àtàgbàlagbà abẹ́ ẹ̀mọ́ ọlọ́run bá la wa minhum shaqiyun wa minhum sa'id. olórí ilé ń bẹ́nu àwọn ènìyàn olórí ibú ń bẹ́nu wọn. ọlọ́run wọ́n jà sórí ibú láéláé wàláì bá a ti wà ń bí àwọn èèyàn ń bẹ́ bí apàlọ́ náà bẹ́ẹ̀ o. àyè dé bá sọ eh, bánu sọ ká ṣàfihàn èèyàn lásìkò yìí o. ilé ọtí ti pọ̀ lẹ́jẹ̀ ní ìsìnkú sí ilé ọtí bẹ́ẹ̀ ní ìsìn tí ò ní gbèrò irú àsìkò yìí náà wọ́n máa pàdé فمنهم شقي ومنهم سعيد ومنهم قبيح ومنهم مسن hasan. ومنهم حسن. àwọn èèyàn kan bẹ nínú àwọn ènìyàn kò ṣiṣẹ́ eré lọ́wọ́ tí wọ́n ṣe é bù ní. tí wọ́n bá ní afẹ́ ẹlẹ́mìí léèjẹ́ nìkankan ẹgbẹ́sẹ̀ fún ọ wọ́n parí ẹ̀ bí wọ́n ṣe gbẹ̀mí yìí bí wọ́n ṣe bàtẹ̀ yẹn jẹ́ iṣẹ́ tí wọ́n. àwọn èèyàn eré ń bẹ èèyàn bú ń bẹ ọlọ́mọṣẹ́ alẹ́ èèyàn bú. هذا مننت على ذا مننت على ذا مننت إيه wọ́n ní ìwọ́n sáàbì yìí ni pé aláàdá àmànáńtà ẹni ó wù ó sì tẹ ọ̀rẹ́ lẹ̀ fún. wàhálà ẹlòmíín wá gbìyànjú ọ̀làágùn ó ṣe gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run jẹ́ ó lé kò lẹ́ra lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run jẹ́ pẹ̀rẹ̀ ọlọ́run mọ́ jẹ́ pẹ̀rẹ̀ wa o. lọmọ yẹ wa. wàhálà àǹtà wàhálà làmtùín. ohun ọlọ́run ọba ọ̀rẹ́ lomi lọ́wọ́ wa ní gbogbo gidi kíní kan bá fọwọ́ gbà dandan ní ohun tí ẹ̀ ní fọwọ́ bá gbogbo شاء منكم أن يستقيم وما تشاءون وما تشاءون إلا أن يشاء الله رب العالمين lẹ́nu bí wọ́n bá lọ́wọ́ lọ ń sùn ṣùgbọ́n tó jẹun kó tó ọmọ kó o ní ìjọ ìjọba bẹ́ẹ̀ ibi tọ́lọ̀ ń bá fẹ́ ni ọlọ́run fẹ́ kí n jẹun nù ṣùgbọ́n ọ jẹun èyí ń sọ pé ibi tọ́lọ̀ ń bá fẹ́ náà ni ìwọ náà fẹ́ dáadáa kó wá bẹ́ lọ́n fúnra lọ́wọ́ ẹ̀ nàtà anábà Muhammad sallallahu alayhi àwọn sábẹ́ sọ fún ìkà anábì kí làwọn á ṣiṣẹ́ fún ṣé wọ́n lọ́n ti kọ́ gbogbo nǹkan lẹ̀ anábì yẹn máa ṣiṣẹ́ fakulu muyasaru lima kọlẹkọla ntọ́nà ń bá torí ẹ̀dá kálukú ọ̀rọ̀ fún ọlọ́n kọ́ dáa fún dáadáa kó fi wá ṣùkọ́ ń gẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir. Anak a